三万。 是啊，对，对。嗯，等会。好，再见。哎，刘老板。 Thank you. Obrigado. Biraz. Biraz. Biraz. Biraz. Biraz. Biraz. Biraz. Biraz. Abis, abis, kọ́bá yọ̀ bínú, wọ́n yọ̀ bínú, wọ́n fi lẹ̀. Wọ́n ti dírẹ́sì nígbà ìwọ̀ tó ń ṣe é sí ẹni fọ́ orí wíńdò. Kò mọ́ fi lẹ̀ máa ṣí lọ́la. Oní. Lọ́wọ́ kan, gbogbo ẹ̀ máa iṣẹ́. Gbogbo ẹ̀ máa iṣẹ́ tó ń sọ bẹ́ẹ̀.